العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل احمده واعظمه واجلله واشكره على نعمه ظاهره وباطنه واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى قد حرم مكة يوم خلق السماوات والأرض ولم تحل لأحد كان قبل رسول الله صلى الله عليه وسلم ولم تحل لأحد بعد رسول الله صلى الله عليه وسلم الرسول وإنما أحلت له ساعة من نهار إن رسول الله صلى الله عليه وسلم علم لهذا البيت شرفه وشأنه لذلك كان رسول الله صلى الله عليه وسلم لم يأخذ من أهل مكة من قد باع عقيل ابن أبي طالب رباع اهل رسول الله صلى الله عليه وسلم ولا جورهم ما عقد شيئا من هذا منهم رسول الله صلى الله عليه وسلم بل اقرهم على ذلك وبلغا من هذا كان رسول الله صلى الله عليه وسلم يسكن يبيت ويسلي كاس الخيمه في الحجون لمده خمسه عشر يوما صلوات ربي وسلامه عليه امتنا ان الله سبحانه وتعالى مكة حتى لا يتخطف من حولها وكان الله سبحانه وتعالى يحمي هذه المدينة وأهلها كفار فما ظنكم بحماية الله سبحانه وتعالى وبعنايته بهذه البلاد أو بهذا البيت الحرام بعد أن صار أهلها مسلمين مطيعين راكعين لله ساجدين لله سبحانه وتعالى أمة الإسلام تعالوا الى قصة رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة عندما قتلت خزاعة رجلا من بني ليث بقتال لهم في الجاهلية جاء هذا في الصحيحين من حديث ابي بكر رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة فقال ان الله تعالى حبس عن مكة الفيلة شك من الراوي وقد روى هذه الرواية بالقتل أي إن الله عز وجل حدث عن مكة القتل وسلط عليها رسوله وسلط على عليها رسوله والمؤمنين فإنها لم تحل لأحد كان قبلي ولا مستحل لأحد بعدي وفي رواية فمن تحل لأحد كان قبلي ولن تحل لأحد بعدي وإنما أحلت لي ساعة من النهار وهذه الساعة مبهمة فصارت مبينة في المطرب أحمد في الحديث أبي أيضا أن رسول الله صلى الله عليه وسلم وإنما أحلت لي ساعتي هذه من طلوع الفجر يوم فتح مكة إلى غروبها وكان رسول الله صلى الله عليه وسلم قد رد بكون الله سبحانه وتعالى أرم كلهم حرما آمنا تتخطف الناس من حولهم رد الله سبحانه وتعالى بهذا على الحارث ابن مر ابن نوفل لما قال رسول الله صلى الله عليه وسلم إن نتبع الهدى معك نتخطف من أرضنا فرد الله سبحانه وتعالى عليه بأنه هو الذي جعل هذا البلاد آمنا دخل بيت الله فيه صار آمنا بعون من الرحمن وقد قرأ بعض إخوان المسلمين فقرأ الاثنين قراءة قال النبي صلى الله عليه وسلم كان ترى ما يقرأ ما جاء يقول هو الله بارك على سوسيا النبي و قال على عليه أتي على الصحابة وانا فلما توكل بلوى النبي صلى الله عليه وسلم إذا قلنا القيامة ẹ̀yẹ́ mọ̀ yànú ẹ̀sìn mò ń fi àtìkò yìí fúnra mi sì bẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́ bí o tẹ́rìn náà lè sí bẹ̀rù rẹ̀ àní takùnlọ́ kákọ́ náà lọ́wọ́ eléyìí náà ni àkọsílẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún àtọ́lọ́ sáájú wa òun náà tún ni àkọsílẹ̀ tí ń sọ fún àwa náà ká bẹ̀rù wọn lọ́wọ́ bá subhana ẹ̀yẹ́ mọ̀ yànú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ọba alápàlẹ́ ni alábàrà ni. ṣe òun òun ní máa ń ṣe ọgbọ́lá fún àwọn ìlú kan ju àwọn ìlú kan lọ ọgbọ́lá fún àwọn àyè kan ju àwọn àyè kan lọ kódà ọgbọ́lá fún àwọn ọjọ́ kan ju àwọn ọjọ́ kan lọ ọgbọ́lá fún àwọn oṣù kan ju àwọn oṣù kan lọ ọgbọ́lá fún àwọn ọdún kan ju àwọn ọdún kan lọ ọgbọ́lá fún àwọn àsìkò kan ju àwọn àsìkò kan lọ nítorí rabbuka yakhluqu ma yasha wa yakhtar nǹkan bá wù ní máa já nínú tó bá tó dá yọ fẹ́ta lára fífẹ́ rẹ̀ ọba àwọn èèyàn kẹ́kẹ́ wọ́n já lágbára láàrin àwọn èèyàn láti kò táwọn ó lò ṣùgbọ́n tó ti bí ẹ̀ṣẹ̀ já lágbára tó yìí wa yakhtar ẹ̀ẹ́tọ̀ wa máa bó òkun akàn ẹ̀ ní bó òkun akàn lọ́gbà lábẹ́yà sì ní abáàbẹ̀ ọ̀gára wọn lónìí wọn ń ta lọ́mà kódà ọ̀nà jẹ́ pàṣẹ ọmọ ẹgbẹ́ ọkọ̀ wọn jù kó o ní lágbára tó o ó sì lágbára jù wọn lọ ṣùgbọ́n nínú ikọ̀ alágbára ọlọ́run àti alágbára lòún kà má ṣùgbọ́n kí wọ́n dà màmá alágbára ni ọlọ́run yóò kó nù àti wọ́n ti dáná ọ̀tá lẹ́tà láàrin àwọn alágbára wà ó kókà yá kókó máa yàtọ̀ wọ̀ yàtọ̀ àwọn fàtàrà yóò dáwọ̀ èèyàn kan di olówó lásìkò kan tí wọ́n ní owó ẹ sì máa gbóòkù àwọn èèyàn kan ẹ ní gbóòkù àwọn èèyàn kan àwọn kọ́mọ ọ̀gá bẹ́ẹ̀ ni táwọn èèyàn ń pariwo àwọn èèyàn ọmọ òun rẹ òun rẹ aráàlú rẹ ọ̀nà polówó ó ti lówó ṣùgbọ́n láàrin àwọn olówó ọlọ́run òde kí ẹ̀ka ọgbọ́n ọlọ́run ti tiẹ̀ wọ́n rọ̀ fúnka yá fún ma yàtá wọ́n yàtá láti òkè láti òkè jù ọlọ́run táwọn yàtá ní gbajúmọ̀ ìlú ọmọ ọlọ́tún lọ́sìn láàrin agbajúmọ̀ yìí yóò tó wá kẹ́kà ẹ̀ máa gbókò àwọn kan ẹ̀ ní gbókò àwọn kan láti òkè láti òkè jù ọlọ́run táwọn yàtá ní mímọ̀ tí wọ́n dì í mà tààràtàrà nínú àwọn mímọ̀ yìí ọlọ́ ọ̀tù wá kẹta ẹ̀ máa gbó kọ́ àwọn kan ẹ̀ ń gbó kọ́ àwọn kan ó ní jẹ́ fún mọ̀tí àti gbó kọ́ yìí wọ́n tún ní mọ̀tí ọ̀tẹ́ ń gbó kọ́ lọ lọ́gọ́ ẹ̀ ẹ̀rọ lágbájá làwọn ká máa ń tà wọn. ọlọ́run wá ibẹ̀ oríṣiríṣi ìlú olọ́dá wọ̀rọ̀ yà kókò àti láàrin gbogbo olùkọ́dá tí Allah subhanahu wa ta'ala tí gbogbo ayé ọ̀fẹ́ ta maka láàrin gbogbo wa ọwọ́ àti ní Ummul Qura nínú èdè lárúbáwá ìlú tó bá ti tóbi Madina ni a máa ń pè é túra rẹ̀ onímúdúnù tìlú ọ̀bà tóbi pọ̀ ìletò wọ́n máa pè ní kọ́ríyà èdè lárúbáwá nù ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ afẹ́ ti yí ẹ̀ lárúbáwá tọkùn ẹni kàlẹ́ lẹ́yà pẹ̀lú bẹ́ẹ̀ yìí yìí yìí kọ́lé bẹ́ẹ̀ náà kí gbogbo nǹkan ọlọ́run mẹ́kà ní ọ̀ríyà kèésì yìí pé ìjọba máa pe ìlú tó bá ti tóbi wọ́n yẹ pé mọ̀dúnrún pè ọlọ́run mẹ́kà ní ọ̀ríyà láti lè bá àpẹẹlẹ ọwọ́ ní gbogbo òletò láyé ìlú tí ní pẹ́ ta nìyá gbogbo òlu ọlọ́run maka ní gbogbo òlu fatamma Allahu subhanahu wa maka ta al-mukarrama ummul qura ọlọ́run ní maka ìwọ ni gbogbo òlu pátá bẹ́ẹ̀ náà ni ó sì rí tí a máa gbọ́ lè lórí mi níbo ni ayé ayé níbo lórí mi kíkà bá wa.

kàbá àti nísàlẹ̀ ayé bẹ́ẹ̀ pé wọ́n yẹ fúnfù bìhí sàbùrọ́nà alifa malaki seventy thousand malika oní àmà yípo ní o fún náà ṣe máa ń di ojúmọ́ náà àti àmọ́ wa wá lónìí seventy thousand tí èyí ló balẹ̀ jàmá ìkànnì wo òtò délẹ̀ padà seventy thousand níbi oṣù wájú ọ̀kejì ilé ìjàmá akọ́kọ́ gbọ́dọ̀ bámú ọ̀rọ̀ ńlá ni ọlọ́run ti fi ọ̀pọ̀lọ wálẹ̀ kú àlàyé kẹ́kọ̀ọ́ lè fún wa wípé àwọn ẹ̀dá kan bẹ́nu ẹ̀dá wọ́n ń jọ́sìn fún wọn náà wọ́n ní sámà owó máa ń yọ̀ǹda fún wa batch by back ni wọ́n seventy thousand ti kò nílé wọ́n ti wá kó o two thousand of ẹ̀rẹ̀gàmà seventy thousand yóò tó wá yóò wọ̀ tí wọ́n máa padà ní wọ́n pọ̀ débi pé ọlọ́ọ̀dẹ̀ kan ló ń yẹ òǹkà wọn ọlọ́ọ̀ wá pé seventy thousand seventy thousand bọ́ọ̀ òun máa kéwú tó sì jẹ́ nǹkan mi mú wá ní ọ̀ma sọ òun ṣe ìsìlámù tó ní pé nǹkan mi mú náà tó bọ́ òun ṣe yọ wà ní tọ́nà ọba yọwọ́ òun kò wú ẹ̀sìn ọ̀nà ìsìlámù wò kàmùlà tàníọ́ kí ni tó ṣe kí ló dán ọdún bí kó bá ọ ṣé yóò ti sẹnu rẹ̀ sọ wípé àwọn yìí ẹni abá tẹ́pẹ̀ fèrèsé mú ẹni abá tẹ́pẹ̀ fèrèsé àdúrà yọ̀ọ́ bà tàníọ́ ìwọ yìí gẹ́ kí ló fi ìgbà náà àdúrà àlìjẹ̀nà làdúrà rẹ̀ gbà kí ló ti ìjọ lójú bọ́mọ àlìjẹ̀nà ni ọ́ jẹ̀máà tọ́lọ́ ń bọ́ wá ní àwọn ẹ̀dá kan tí wọ́n ń dọ́sìn ìfún ní bẹ́ẹ̀ kùnú àmọ́ ní dojúmọ́ dojúmọ́ seventy thousand ni wọ́n seventy thousand ní ìtẹ́ wọn lónìí wọ́n ò gbẹ́rẹ́ àti ìgbọ̀gbẹ̀ ìkìyàmá seventy thousand ní tún bọ̀rọ̀ la seventy thousand ní tún bọ̀rọ̀ kùn la ẹ wá wọ àwa kàbọ̀ kọ̀ mọ́ fún wa ẹ lè ní ìlẹ̀ta kú bẹ̀ láàrin oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin ọ̀sẹ̀ kan yóò bí ipò ẹ̀ yóò bí ipò yóò bí ipò mélòó wá ní á sí àwọn tí wọ́n yí ipò òṣìṣẹ́ náà ó dé ní. Allah subhanahu wa ta'ala ó gbé kàbá yìí kalẹ̀ ọwọ́ kó àwọn alẹ́ nígbà tó pa rẹ̀ láti wípé lọ́ọ̀rì tó kọ̀ nítorí pé nǹkan kan àfa wọ́n ní ta lọ́kọ́ kọ́kọ́ kan àbáyé àwọn apá kan náà níbi Ibrahim ni ṣùgbọ́n níbi Ibrahim kọ̀ lọ́kọ́kọ́kọ́ nígbà tí ọlọ́run bá ń bínú kó má bínú sómi àtẹ̀yẹ o àwọn ọjọ́ ànábì ni wọ́n tó kàbáyé apá kan náà ànábì ní àkọ́ nù ànábì Adama ló wà sí àwọn ọkọ̀ ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù ní pé àwọn màláíkà ní àkọ́kọ́ wá kọ́ ọlọ́run sì pàdé àtẹ̀kọ́ wọ́n gbé kàbáyé lọ sókè nítorí pé ilé ọlọ́ yọ wọ̀ ni ọlọ́ni ẹ torí mo fẹ́ bínú ọlọ́ni ò bínú apàtẹ fún sámà máa rọ òjò ilẹ̀ náà kọ́ máa omi jáde wà olójú àrò ibi tí àwọn bẹ́ẹ̀dì ti ń dáná bẹ́ẹ̀dì ojú wọn ojú àrò ibi ẹ̀ ti yẹn gbogbo àrò. lẹ́yìn èyí sẹ́yìn fi omi mẹ́ wà pàrọ̀tà náà akọ́pàtẹ gbogbo ọbẹ̀ náà tó ń lami tí omi ń jáde ńlẹ̀ omi ń jáde ń sámà fáńtà ọ̀nà omi ti òkè ń pàdé ìsàlẹ̀ ọlọ́run ní mò ń dín tó tọ́ ṣùgbọ́n ilé mi ẹ bá ń gbé lọ sí sámà amẹ̀ríkà gbé lọ sí sámà làánú ìlú sọ̀fà wípé mẹ́rin nàbí yìí kò sí ànẹ́bì kẹ́ lọ́dọ̀ ní bàbá wa tó àfi kọjá pé ó ti wá ṣe hajj ìrìn ọlọ́run báyìí ó ti wá bẹ̀rẹ̀ ọlọ́run báyìí wò. àwọn kọ̀ọ̀kan wá ní ẹbí lọ́kàn náà wọ́n bí lọ́kàn lẹ́yìn ìgbà tí àgbẹ̀bí Ibrahim wá dé padà láti òkè ẹ̀ ọlọ́ni ilé èlé tí mo ti gbé lọ́kàn náà látàkì dáadáa wá lọ bá tó kọ́ padà. ànábì Ibrahim kò tí ì gbé ṣáàmù ṣáàmù bí ọ̀kan nínú òlù ní Súríà. Suria, òun ni wọ́n ń pè ní lábáwá síríà pẹ̀lú ìbò ẹ̀yìn láti síríà òun ni àdàbí ibrahim ti wá ọlọ́run ní lọ sílé nǹkan ọ àti àdàbí ismail wọn jọ kọ́kọ́ lọ́wọ́ àti ìgbà náà ọlọ́run lọ́ọ́ máa kóso díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ààrẹ mà tọ́lọ̀ nkọ́kọ́ sí ni wípé gbogbo bí owó ti lágbára tó ń dọ̀ kò ní lẹ́rú oníkankan wọn ò bí ogun kan dáa ó ti tẹ̀wọ́ mọ́ká ẹsẹ̀ wo ni ó fi rìn lẹ̀ ojú wo ni ó fi dojú kọ bẹ̀ nígbà tí ẹ̀ka sọ̀rọ̀ sọ̀rọ̀ wa bèrè lójú sẹ́ ní wọn sọ fún ọgbẹ́ mọ̀ nǹkan rẹ̀ wọ́n má tẹ̀fọ́ mọ́ à ń sàn nìkan ní àlàárí ibùdó mọ́rù ibùdó náà fàn ọlọ́ba kọ̀ọ̀kan rẹ̀ pé gbogbo ń gbọ́n sọ yìí ìnà tẹ́bi olùwọ́dì àmáà níta ọ̀kọ̀ọ̀kan ní àrùbínà torí tí ò ní jáwọ́ ọgbà ìsìlámù sọ yìí ni wípé tá a bá bá àgbà lọ́wọ́ rẹ̀ yìí agbára ní ọ̀bọ̀ máa lọ. ilé wọn dúró ti lọ́ndẹ̀ mọ́tà òòtà lọ bí fúlàn kiri kan ìdílé kọ̀ọ̀kan sì lọ́ọ́ ta tiẹ̀ wọ́n kálukú ní ìtẹ̀tẹ̀ wọn pa fáwọn òòtà wọn dúró ọlọ́wọ́ bàtà wọn ni àwọn tí ń tí àwọn nù àti òde wà lóòdì bá wọn ìwọ wá dé ẹsẹ̀ ìwé yá máa tẹ yọ kan ṣé ọgbẹ́ wọn kọlá àwọn wá tóbi jẹ́ pé lóka ọ̀sọ̀ ìnà àbínà tó gun bá dé lágbára ọlọ́run ọbẹ̀ yọ kan dé. wọ́n kọ́ wọ́n rẹ̀ ọlọ́run wa ní awọ́lá mẹ́tì láwùn harman. sí àwọn ọlọ́run ọba ẹ ẹ̀mí ọ̀wọ̀ ilé ìfẹ́lẹ́ nù táwọn ọlọ́run ọba kọ́ la ṣe mọ́kàì àti nílùú ọ̀wọ̀ mọ́kàlásì àti ibi tẹ́mi ọlọ́run ọba tí mo mú ẹnu àlá dé mo ṣe nílùú ọ̀wọ̀ kọ́tẹ́ pé kíkà ọ̀tọ́kùnrin maka ìlógún wọ̀ títí nǹkan àwọn èèyàn lọ kí èsì jẹ́ kó gbowó dé maka ni kí sì lẹ́ni lágbára lẹ́yìn ọba ìmáyàtà ní èmi ti ń sọ ilé yìí àmọ́ ṣùgbọ́n àtọ́lá ń sọ maka nígbà ṣe di mùsùlùmí

ìjọba sọ̀díyà tí wọ́n ti ṣe ọjà èso wà ọ̀bọ̀wá àti bí ewébẹ̀ ó tó déédéé irú gbájú ìmáà láì jẹ́ pé wọ́n ní ìkẹ̀kẹ̀ tí ń gbé lọ́gbé ọkọ̀ kó kátó wọn bẹ̀ ni tírélà ńláńlá láàrin wákàtí kan tírélà ní one fifty two hundred eight wọlé tọmọlé yọmọ èjì ọgbọ̀n wa èjì ọgbọ̀n wa wọ́n wá ń gbé wọn bá láti Ethiopia láti Yamani láti mísírọ̀ tí nàìjíríà náà wá ń jẹ́ ká jẹ pé ibẹ̀ ìrẹ́lẹ̀ bèrè ká pẹ̀lẹ́ ibi tó débẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n mọ́yàn lọ ọ̀nà ń dín inú tí inú tí a tí ò lè kó débẹ̀ inú wọn bàjẹ́ àwọn tí ò lè kó débẹ̀ wọn ò lè dé gbọ́dọ̀ abẹ àti wọn bá ń lọ bẹ ọlọ́run ní sẹ́yìn lẹ síbẹ̀ níbi tọ́tẹ́ ní òsì léwu òòjọ́ rẹ̀ lẹ́yìn jẹ ibi tí wọn ò sí níbẹ̀ pẹ́ òòjọ́ rẹ̀ lẹ́yìn jẹ ọlọ́run ní èmi ọlọ́run bá mo síbẹ̀ nítorí wípé mo fi ń pín ilé ìlé mi awakọ̀ kálẹ̀ mọ́ pàtàkì lẹ́yìn àti ọ̀wọ̀ tí Allah subhanahu wa ta'ala tó fún un. àmì sọ́nà mọ́ àyọ̀ ọ̀la àní ọlọ́run nípa ó ti à ti máa ń sè wọ́n lè ha gbogbo nǹkan ńláńláńlá tí ọlọ́run kan bá bẹ́ẹ̀ sè yọ ọ̀pọ̀ tì kankan síwájú láti fi fún ayé la. pé kò fẹ́ ṣe nǹkan ńlá o àwọn àfa ẹgbẹ́rún yìí wọ́n máa ń kíyèsí wọ́n sì máa ń mà fún àlọ́kùn kánà wọ̀ tààrà. àrùn sọ́nà lọ́wọ́ àlọ́kọ́lá nígbà òkú díẹ̀ Ethiopia. wọ́n kó gbòdì àwọn ará Yemen wọ́n ti borí wọn. nígbà tí wọ́n borí wọn àwọn ará Yemen yẹn wọ́n di ẹni pé káàtà sí sọ̀rọ̀ àwọn Habasha òní wọ́n wà pé lọ́wọ́ àwọn ará yamani gbogbo wọn nílé kẹtì ògùn wọn máa lọ abba ní òṣùwàlà ọ̀yà mo fẹ́ kọ́ chọ́ọ̀chì kan tí ò fẹ́ ní síwẹ̀ tẹ́lẹ̀ kọ́ sọ fún wọn láyé ní bá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ní bá ń kọ́ chọ́ọ̀chì wọn wọn kọ́ chọ́ọ̀chì torí ọ̀wà ni ẹ̀yin aráàlú yìí wọ́n ní ẹ̀ ẹnìkẹ́ni nù yín ibi tẹ́ ti máa wá jọ fẹ́ mi ẹ̀yin kan wọn lè máa lọ yípo ilé kan lọ́nà maka ìdí wa máa yípo bí ẹni tí máa gbọ́ bá nìkan máa bẹ̀rẹ̀ nínú àpárí ẹ̀ akájú àwọn èèyàn pa àwọn ojú dúró bẹ́ẹ̀ náà ńlẹ̀ ya ńlẹ̀ gbà wá kan ọ̀kan náà máa yá kọ́tà yọ̀ wá sí chọ́ọ̀ṣì lóòrùn ọjọ́ wọlé kọ̀rẹ́ nìkan bó ti bọ́ sókòtò nù ní bá ń ṣe gbọ̀ntẹ̀. kò síbi tábìlì kọ́ máa ń bọ̀ tuntun àwọn tí wọ́n ń sọ chọ́ọ̀chì bí wọ́n ti jáde mọ̀ ní ọba yìí ah! mo rí dáadáa wípé ọmọ yamá ni lábáwá yìí ọ ní ọba lè gbàgbàgbàgbà ọ̀fà ń sùn wọn lójú ah! ọ̀hún tọ́ba bẹ́ẹ̀ padà máa wá ti gba ọ̀dọ́ àwọn wàhálà kan kí ló dé báyìí báyìí báyìí ẹnìkan wá ti sí ilé ìjọsìn rẹ tó ọkọ yìí òun. kọ̀ọ̀tà gbọ́dọ̀ ju ọmọ mi kọ́mọ ẹ̀jẹ̀ lọ́wọ́ òun ti mọ́tí mi lẹ́nu rẹ̀ wọ́n ní lọ́wọ́ ni o ọmọ yamma ni o kí ló rí bẹ́ẹ̀. nígbà tí ẹni káwọn ọmọ lọ kàbá ọmọ má tẹ ní àti kí wọ́n máa wá bí lóòótọ́ ẹ̀ dàbí jẹ́ fáwọn èèyàn èmi kọ́ abúlé eléyìí rẹ̀ rẹ̀ mo ní wọ́n lọ kàbá fún di èyí àsìkò wa tó báyìí tá a lọ rí ìwúkà àbáná nígbà àbáwo òní ìtẹ́ni wọn gbọ̀nà apákanná apá ní sábà bí n tọ́ fa kàbá tẹ̀ mọ́ wà wúlò sẹ́yìn wọn bá múra kí làwọn kò wúkà báyìí wọn ni ẹ̀jẹ̀ àgbèrè wọn kọ ọmọ ogun lọ́ńtò tọ́jà bẹ́ẹ̀ fi jà pé ẹ̀ńtọ́ bá ní káwọn wò ṣùgbọ́n wọ́n lo eré eré tí wọ́n fẹ́ lò wọ́n mú ọkàn ńlá wọ́n fún eré

bí ẹ ti mọ̀ nínú tó ń gbàgbọ́ ó ń gbàgbọ́ àwọn nǹkan wọ̀nyà ó ń gbà wọn kan wọ̀nyà ó ń gbà wọn kan wọ̀nyà níbọ̀ yá wọ́n di àtìfá ó ní ọ̀nà tó wọ mẹ́kà láti yamani. abdulmutalib tọ́jú ìlà ọ̀rọ̀ ọ̀sọ̀kọ́lá wọ́n sì jẹ̀bi àgbà olórí ní mẹ́kà nígbà náà lọ. àwọn ọ̀rọ̀ mẹ́kà tí wọ́n á gbọ́ wọ́n wí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ti pọ̀ àfi àwọn kẹta wò yẹn ṣe àwọn kan ní à káwọn wà pèsè wọn ní ọkẹlẹ bí apèsè wọn ẹgbẹ̀rún ní wọn ni kò burú ẹni káàtì ní pé ó ń kálukú ẹ máa sálọ sórí àpáta àbùkọ́dìbò àtẹnudẹ́ àgbàlagbà wọn ni ilé ìtàn rẹ̀ àwọn máa ń balẹ̀ nù pàpàpàpàpà àwọn mú ti ọlọ́run lé ní. ee ọmọdé àwọn olókùn tọ́lọ̀ lé ní. wọ́n níbi káwọn ọjà kò lé ọlọ́wọ́ ọjà kò. ibi tí abrahamu mọ̀ orí ẹran bíi two hundred àkọ́mí kẹ́ńdà bọ̀ ọ̀nà ẹ̀dá dàmáwọ̀ ẹ̀rú ọ̀dà mẹ́rù rẹ̀ títọ́ wọn fi lẹ́jọ́ ní kiri ńdọ̀ ya bàbá bá nàbí olóṣèlérà fún mi bí ọgọ́rùn méjì o tọ́ba yọjú sọ́dà yìí ọba ni bó ṣe rí bọ́ọ̀bà tèmi náà kan nítorí bàbá nǹkan lè èèmọ̀ ọlọ́run tí ń bẹ̀rẹ̀ àti wípé kò sẹ́ńtì òtí òní máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó tàn ní ọwọ́ arẹwà ọba tí ń wọ àwọn ń bí ọba ni wọ́n tẹ̀tẹ̀ lórí ọba yẹn káwọn ọ ọrùn ah, ah, nínú ìwọ gbé ni láwọn ní ìwọ ni ó ní tí wọn bá wà lọ́fẹ́ mà ó ní tóun torí ẹwà náà ó ní ilé ọ̀gá bàbà bàbà yìí olùwàwọ̀ Ah, nínú yìí tí mo rí ọ mo sì nífẹ̀ẹ́ rẹ lóde ọgbọ̀n wọn sọ yìí náà kọ́dà àjẹgàbẹ́lẹ́ yẹn náà nù ọdún tó nìkú ní wọ́n ẹ̀sìn yẹn èmi tó gbọ́ pé ẹ̀ǹkú àwọn nǹkan àwọn èèyàn bí ọgọ́rùn-ún tèmi kan bí ọgọ́rùn ẹwọ́n tí mò ń pọ́nlé tí mò ń mọ̀ pé àgbàlagbà tí ọmọ ti ṣe ni ó gbà pé ilé ẹ̀bà bàbá yín ni mò ń bọ̀ ọwọ́ ń bá mi sọ̀rọ̀ rà fún mi tí wọ́n kùn lè kọ́ kó jọ ọ́ lójú ju ilé tí wọ́n fẹ́ wá wòye lọ. àwọn ìtẹ́gbìn ni ìnà lè bẹ́ẹ̀ ìṣòro bẹ́ẹ̀ yá ní kápẹ́ tí wọ́n fẹ́ wá wòye ilé ìlọ́lọ́ ọba ti ń sọ tọ́ba fẹ́ kó owó yóò máa wọ̀ bí ọba fẹ́ owó kò ní bí owó ṣùgbọ́n mi lèmi ní ara fún mi bẹ́ẹ̀ kó ìlú bá bí ọba gbé e ilé ìlọ́ba ti sọ ẹ ká máa wọ ọdún yẹn ẹ̀yà ẹ̀rọ alákùnrin bá mú. àtiwàtiwà fún mi àwọn ẹni tó kù lóyún ní bàbá kan rẹ abúlé àdìdì àtàwọn ọgbọ́n ẹ̀ ń lò ó bí àtẹ̀mẹ́jú wọn lọ wọn lọ bí ẹ̀kẹ́dẹ́ ti pa ní ojú ọ̀nà tí ó wọ mẹ́kà tí a máa ń gba yamani bọ̀. Èrè Mahmoud yẹn ń pè èrè rẹ̀ èrè látẹ́ẹ̀tì iwájú. Rọ́dàmà lọ́ba pẹ́tàpẹ́rà lọ́ba ṣubú lọ́ba kọ́lẹ̀. Bí wọ́n bá ti èrè nǹkan kan ti ń bẹ́tẹ́ wọn fi máa nílà ìrìn báyìí. Ní o ń lọ létí èrè ọ̀dáhùn oníwẹ̀ ẹ̀dójú ẹ̀kọ́ ọ̀nà yamani ta ti ń bọ̀ padà ní ẹ̀dójú ẹ̀kọ́ àwọn lèyí dìde ní sáré lọ wọ́n yẹ kọ́kọ́ yà ẹ̀dójú ẹ̀kọ́ náà sáwọn wọ́n dojú ẹ̀kọ́ náà sáwọn ebi ń sáré lọ kọ́kọ́ yà ẹ̀dójú ẹ̀kọ́ náà wọ́n sàn dojú ẹ̀kọ́ gbọ́ àwọn ẹ̀mí tí wọ́n ti dojú ẹ̀kọ́ náà ká ní bàtà tó dẹ́kun abúlé ní orí ara nìyẹn Allah subhanahu wa ta'ala wá ní ìbàjá àrùn yìí kò sẹ̀ní ìdí kẹ́ẹ̀débi ẹ̀dí fẹ́ jà ọlọ́ni alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil nínú èdè lẹ́kọ̀ọ́ wa tí wọ́n bá ní àmìlà gbogbo téèyàn bá máa ń ṣe tí máa tún ṣe wọ́n lo àmìlà ṣùgbọ́n fàhálà gbogbo nǹkan bá tẹ̀lé wọ́n yàn lẹ́ẹ̀kan péré láyé tí ò padà fẹlẹ̀ má fàhálà wọn lò ọlọ́ni alámúsàrọ̀ kẹfà fàhálà rọ̀bùkà bí àtàbíyì torí ẹ̀ kílẹ̀ yé lọ́wọ́ bá tó bẹ́ẹ̀ fún wa sóòrí ń tọ́wọ́ wọn bá rẹ ojú àwọn àtàbíyì pé nígbà tí a lọ sọ hàrà ìyẹn ìfẹ́ ọ̀nà yẹn kiri wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n ń wọ̀ dọ́gba tọ́lọ̀ wọn bá tọ́lú jìṣẹ́ tòótọ́ sáájú kó tó di òjìṣẹ́ ẹnìkan bẹ fẹ́ jọ ń ọ̀wà látọ̀lú àwọn ìrántà àbí mọ̀sá àbí mọ̀sá ó fọwọ́ sí báyìí ó ń tọ̀ nálẹ̀ ló bá kú labaraba yìí náà wà nígbà bí mọ̀sá bá kú nígbà náà pẹ́sẹ́ bí mọ̀sá wọ́n fa àlùkà kò sọ fọwọ́ àmìlùkà wọ́n fa àlùkà fún àtàkà gẹ̀dì fa àlùkà sọ̀rọ̀ mà pé ọ̀pá ìdílé ẹ̀ka. àdúgbò musa ní fa àlùkà ìgbà wọn nà bọ̀ yìí kò yí mi lé ní mọ̀kà sí báyìí kò sí lẹ́nu mi pé ó tẹ̀lé bàbẹ̀ náà ọlọ́ni tọ́bádì wọ̀nyí ayé ni wọ́n fò inú àdánù ènìyàn nàbí àdàbọ̀ wà ilẹ̀ lẹ́dínà àmàlù àyàfi ẹ bá gbọ́nà ń bọ́ tó dúró déédéé kọ̀ wá sọ pé wà fà mí sọ̀lẹ̀ àt wà á nílùú àsọ̀lẹ̀ àt torí pé òun amọ̀lẹ̀ ìyàtà kábà wọ́n máa ti gbùgbà wọ́n máa ti gbùgbà títí òun ṣiṣẹ́ olóore ṣiṣẹ́ olóore sì nígbà kan àmà tuntun látùsí àmà tuntun látùsí ọlọ́ni èyí tí mo dánwò lórí rẹ̀ láti fi pínlẹ̀ ilé ilé nàbì wèémà tí mo ṣe pẹ̀lú àwọn àpáàdì ṣe alámì ìjì àlùkẹ́ ìdààmú tí ìtàgùn ní. ta ló kọ́ ìpè tó pèrè ogún wọn ta ló kó ndị eléyìí ń dẹnu Kùránì ló ń tó bò Kùránì tó lọ́n fún ànàbí o ó lọ mú ète àwọn àwọn tí wọn fi eré bá yàn jà jẹmọ kékeré ló lè fi eré bá eré náà nǹkan kékeré ni wò náà ọ̀tà bí náà bá ní àfẹ́ ṣe irú tiẹ̀ tiẹ̀ níláyé ń jọ́nà lọ́nu ẹ̀rọ fi jẹ́ẹ̀tì kọ̀wọ́ náà bí lọ plane kọ̀wọ́ náà bí lọ kíní kan kówó bí ìkóte gángan ọkọ̀ kọjá ńlá ọkọjá ọkọjá fún òní èyí tí pé fún ẹni ó bá ní alágbára náà ọlọ́run ní gbogbo èrò wọn tí pa òun sì sọ́dọ̀ òun á rà àwọn ẹyẹ sí wọn àbàdà. ẹ̀fọ̀kànlẹ̀ ẹ̀fọ̀kànlẹ̀ wọ́n ń tẹ̀léra wọn báyìí ìsíkàrì ìsíkàrì wọn máa bọ̀ ipò tó máa bọ̀ ìsíkàrì wọn máa bọ̀. abẹ́rẹ́ àbá bí ìsinadé sọ̀hìn ó ní àwọn ẹyẹ yìí kọ́rọ̀ ju ìrẹ̀lẹ̀ báyà àrìmọ́ lọ́nìyẹn nígbà tí àwọn ẹyẹ yìí ó jáde síta wọ́n jáde láti inú òkun. wọ́n náà wọ́n ọ̀tọ̀ọ̀fìn àwọn ọ̀rọ̀fìn wọ́n wá ní ọwọ́jà ibi ẹnu wọn ẹnu wọn dùn bí ọwọ́ jèrè. wà á kó ká a kó fìkìlá èèkánná ẹsẹ̀ wọn bí èèkánná ẹsẹ̀ kìnìún elórí kí ni sẹ́wọ́n ṣe ìyá kúlù kúlù wá ìdí nínú sàlàkàtà àjàrí ìkọ̀ọ̀kan wá ń lé òkúta mẹ́ta hajaru bìnrin kọ́ọ̀rì ní hajaru bìnrin kọ́ọ̀rì ní wà hajaru ní alàdìrẹ́ yọ̀ọ́ fẹ́ gbé kan yọ̀ọ́ fẹ́ sí ọ̀tún gbé kan yọ̀ọ́ fẹ́ sí òsì bí ẹ̀yọ̀ kan mẹ́ta mẹ́ta nìkọ̀ọ̀kan wọ́n ń gbé kí wàá ní òkúta òkúta ìwà jẹ́ ẹ̀yẹ iná tọ̀pá burúkú bẹ́ẹ̀ kẹ́yìn ọ̀nà tí wọ́n ń dábọ̀ láyé yìí láti wá ti bá wọn ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀bàjà kó wá yọ ọjà pé wọn ò ní wọ́n ti yọ bóde ìjẹ́ sì gbé bọ̀ kó èsì tútù ó sì kọjá bọ́ǹdù ẹnìkan ẹ̀dá òun ló ti wẹ́ láyé wọ́n wá jáde ògùn náà lẹ́yìn nínú omi nínú omi àwọn àfáà ni? mímú ìmọ̀ àgbà ọ̀nà òní kọ́ máa pa nǹkan méjì tí ọ̀bára wọn lójú kíá ọlọ́run ti papọ̀ yóò máa máa jẹyọ. jẹ̀mọ́ èèyàn bá mà dáadáa nínú gbogbo rẹ̀ àti àwọn akọ́láyé wà láyé ọlọ́run ti bá yẹn lò. ọlọ́run wọ́n ti ní ẹnì kejì sóhùn àti kọ́ sọ́ọ̀tì èyí ní nǹkan kan àti wọn náà mú ní méje sòwò ìtọ́ọ̀tì torí pé kò sí tó lè ṣe tani ló ń bọ̀ nǹkan ọ̀gá náà wà wọ́n ti sọ fún mi pé ibi tí mo fẹ́ lọ yìí èmi lọ rí èmi bọ̀ rí mo wọ́n wò fún àwọn oníyàn sọ náà àwọn tí wọ́n sọ̀rọ̀ fún ọmọ sí ṣẹlẹ̀ yín bàtì àtúnmà iná mà sọ fún mi iná fi jẹ́ wípé èèyàn dáa jù tí mo bá ti dúró déédéé ń bẹ tí wọ́n máa ń rìnrìn àárẹ̀ kó pàdéyàn lójú ẹsẹ̀ lójú títì ṣe àbá ọ̀nà àbá wọ́n di gánlẹ̀ òfin máa o ẹ̀sàrà àti wọ́n di gánlẹ̀ òfin máa o ojú ẹsẹ̀ ní kó sọ fún ilé yìí pé ìwọ náà kájọ̀ láti dáná wọ́n di gánlẹ̀ òfin náà máa o. àmì ń bẹ́ẹ̀ ni yóò tó ẹ̀bọ̀ tí yóò tura mi pa ìfún ẹ̀jẹ̀ àwọn omi sábì àwọn ọmọ yìí yẹn ibi tí èso ti dé o wọ́n láti báyà. bóyá ẹjẹ ẹbọ tí ẹsùn wọn fún yín ní mọtìnátìsì wọn fún mọtìnátìsì tó ń bo àfa sọ̀rọ̀ ẹni máa gba ọ̀rọ̀ ìgbọ oṣù máa bó ṣe léyìn yẹn ẹjọ mọmi yìí ní ìsinyìí o àjẹni wọn o òun náà kájọ máa sẹmà mọmi rẹ àjẹniá bí wọn ti kú àjẹniá náà bí wọn yìí kú àjẹniá sọ sí àkàkalẹ̀ fún yín gbogbo oyè àtẹ̀yẹ tẹ́ ẹ náà wá sí inú ẹ̀rọ wa tẹ́ ẹ bá ti ń kọ́ yìí sí ẹ máa tẹ̀ kùràní ìní ń ti ń sàlàyé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀lẹ́ tẹ́ ẹ gbogbo kíní ní èèyàn olè pè lọ́nà tó bá yé ànábì lọ́ bá mu. ẹ sì wò kòrò sí ma sẹ́nìkan bá pèrè alágbára mo máa sọ fún sọ́kọ́ ní ìtàwọn tó bá kọlọkọlọ Jangan lọ́wọ́ wọn dia sudah òbí ẹ̀sùn dára nìkan pé ọmọ ti ẹ̀ máa ṣe nǹkan bó ṣe wù ní òbọ̀ bàbọ̀ bẹ́ẹ̀ yẹn ti kékeré lọ́wọ́ àti ìyẹn ní èsù ẹ̀ máa wù àti ìyẹn ní èsù yóò sì tù káyìn náà ni wọn ọ̀bà pọ̀lọ́ máa ṣe nǹkan ńlá gbogbo tóbi ó ti dàbí òlété èyí ó sì máa kéré sí àwọn ẹyẹ jáde nínú odò. wọn làwọn ọrùn ó sọ wọn náà àwọn ti bá orí wọn wọn dàgẹ́gẹ́ bí orí ẹranko abidà bí amọ̀tẹ́kù bí kìnìún bẹ́ẹ̀ lórí wọn yí wọn bòdì. tàbí ìdí ìdára ti lè ti dì í wá ń tó ń kálukú wọn lóko báyìí ẹni òkú bá ti bá ibi tó bá ti bá ọgẹ́gẹ́ bẹ̀ tọ́ba bá ní ibi ibi tí ó sèré ẹ̀yìn bíi ni ó ti yọ ẹ̀ tọ́ba bá ń ibi ni ó sì bọ́ba yàn bí déédéé bẹ̀ lára rẹ̀ ọlọ́run wá ń já wọn kúkú kùsù ẹ̀ tó ní ìdí wọn gángan ọlọ́run wá jó tètè títítítítítí ìdí ìpadà ó dé yamani ó ké orin tó dùn ún ní ìdójú yẹn tó ń dábàá yẹn apayọ bọ́lẹ̀ etí ọ̀sán yọ etí òsì yọ àpótí náà yọ gbogbo àwọn yẹn ń yọ ojúgbó ojúgbó tí òfin ní kọ̀ọ̀kan dama ọlọ́run dẹ̀ mìíràn ọlọ́run wá ní ọjà àlẹ́ ọ̀hún kí a fi máa kó bọ́lá ń ṣe jagun tiẹ̀ ni òun wá sọ wọ́n di bí ìgbà tí a bá kó àgbàdo fẹ́ràn bí ọjẹ́ tẹ́ran wá jẹ́ran kéèyàn yọ hàn káwá ń jábọ́ ń bẹ̀ òkútù tí ń jábọ́ ń bẹ̀ kò tẹ́ tòjọ́ kò tẹ́ fi sokùn kò tẹ́ sọmọ́ra wọn tàbí ká ti wé ìrèké táwọn náà jẹ ọlọ́ni àwọn tí ń lé fún tí ọ́ ìdáná èyí tó ọdún yẹn wá bí àlejò islam jẹmọ àárínà wọn àfa tẹni lò lẹ́yìn ìgbà tẹ ẹ ẹlẹ ogójì ọdún lẹ́yìn ìgbà náà nàbí ànábì ọfẹsẹmọlẹ o àwọn wọ́n padà bí ànábì lẹ́yìn sẹ́ńtírì yíyà ọ̀fẹ̀tẹ̀ múlẹ̀ ọdún ni wọ́n bí ànábì ọlọ́run wá fi sọ wípé mo gba jẹ̀mọ́ gbogbo nǹkan kan tó wọ́n jẹ̀ láyé iṣẹ́ òní jẹ́ alẹ́ rí jẹ́ ọlọ́run ti ṣẹ́gun ẹ̀kọ́ tó dá wa. ṣé bí lẹ́sílẹ̀ ni àti lọ́rọ̀ ọmọ yìí kò rèé ẹni tí wọ́n ti júwe rẹ̀ fún apadà tí wọ́n kọ̀ mọ́ ó ní wọ́n èsì ìbí ti mójú tó jẹmọ́ ìkìlọ̀ wọn dáhùn sí. alẹ́ ló bí ìwé ṣe ẹ ẹ kó àmùsùn ní ọgọ́rùn jọ ẹ kó kíkẹ́ ní ọgọ́rùn jọ kẹwàá ní ẹ ẹ ẹ ẹ brazil ẹ ẹ tàbí àpá kí ló àbàdé ẹ̀rí náà ẹ gí mi ká mọ ẹ̀kọ́ ká bàtàmẹ́ ẹ bàtàmẹ́ yẹ kàdúrà mùsùlùmí ó ti gbàlè bán láwùjọ wọ́n ti sọ àdúrà ti fi àwọn àfa nígbà pé jẹ́ǹtì ọlọ́run lẹ mú wa. ọkọ̀ ọkọ̀ ọmọ ìwà àti fúnra rẹ̀ fi kí wọn fẹ́ mi ìsànú mi ebi ní èrò òkúrò kẹta dọ́rọ̀ mi ọgbọ́n ni. ọwọ́ àtàbùlẹ̀ fi rí nígbàtọ̀ mójútó mẹ́ka kẹ̀kẹ́ tí ń sìn ọ́ ní mẹ́mẹ́ dọ́là ó sì mójútó orí ẹ̀ tí ó sìn ọ́ ti ń bọ̀ èmi tẹ́ ń sìn ọ́ ní èsì mọ̀ fáńgá sọmọ́. wọ́n dàbí ni wọ́n kù mọ́jà fún ọ̀jẹ́ ìlànà nínú ọmọ. wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì èyí tí gbogbo ayé ò lè ṣe láàrin one billion years ọlọ́run ó ṣe kéyìn tó lajú kó tó dijú ẹ lọ mú àtúntì wá ẹ mú bàtà wá òkú pupa tí wọ́n ti ń pa láti ìjọ yìí ẹ̀fẹ̀ tí wọ́n wà á là ọkọ̀ ọ̀hún àgbàdẹ. wọ́n ti mú ká kí wọ́n lè sọ́ni jáde fún ọkọ̀ mi kọ́ ibi mi sọ́ni àti ìdìbọ́ ọ̀yá ẹ̀já lọ ìbò nira ìbò lọ́wọ́ lórí ìsìn ìbòsá ọlọ́ọ̀ká ni kó yí jáde ọba múra tó dàjí tí wọ́n lọ́ba gbọ́. wọ́n lọ́wọ́ lọ́dọ̀dọ̀ kí ló ń nà káńkà ńjọ́ náà náà ọjà ọkọ̀ pọ̀ ló ń wọ́ tẹ̀lé ogun ó yẹ kó fi ẹ lọ ni òun lọ wá níbi wọn bó sọ wá dé sí omi ìlà fi sọ wípé ọ̀rọ̀ ìmẹ́ẹ̀nì fún ìbáàmì àti èèyàn yóò ṣe fún rẹ̀ jẹ̀mọ́ wàláyì ibi tí wàhálà wà rẹ̀ ọlọ́ni tí nǹkan ní ìfún báyìí lẹ́rù lẹ́yìn mi lẹ́yìn mi wọ́n tẹ́tí omi wọ́n wọ̀rọ̀ sí lọ báyìí àwọn fẹ́rẹ̀ sí lọ báyìí ojú ẹ̀sẹ̀ àwọn èèyàn ti pín sáì ọ̀nà kankan ìyàtà fún bíọ́ náà fífi ń bíọ́ títí àdìsọ́ fún fún wa kí ló wọ́n kọ́ àti nínú ìlú àdúgbò sábà wọ̀ lẹ́nu ọ̀kan ní tiẹ̀ wo yíyí ìdìbò ẹ̀tẹ̀ yìí ni o. ọlọ́run ìran nẹ́bì kan rí ó wá jẹ́ pé ẹnì kan wà nù ọmọ rẹ̀ tí ó ní ìmọ̀ nígbà níbi ìlọ́kọ̀ tẹ́lẹ̀ ní kọ́ tẹ́lẹ̀ ní. iṣẹ́ àti ìwòsàn ti kọ́ àti ìfọwọ́sán àgbègbè rẹ̀. ẹ wọn ni ẹ wo èyí tá a tiẹ̀ sọ̀rọ̀ nǹkan ọ̀kan yìí ẹ jẹ́ àkọ́kọ́ lẹ́ẹ̀kan náà ní ẹ̀ka bá padà ọ̀gbìn ọjọ́ ilé làbùgbọ̀ ọ̀kan oṣù tá oṣù bá ti ajẹ́ báyìí. ṣé kú omi lọ́wọ́ rọrùn èyí tá à ń sẹ́ ní ìsẹ̀ ajá ń jà á mu tòótọ́ ó ní àmì àròkè ọmọ mi sì sọ ojú fẹ́ mọ̀ fíẹ́ ṣe o. oníwájú àlàm ṣíà ṣíà kí ó lè pín wọn fún sẹ́ni àwọn kan gbẹ́nu àwọn ọkùnrin wọn èyí tí wọ́n máa ṣe ni wọ́n máa kọ́lẹ̀ ìbá àti má òtí kọ́sàn yọ nígbà tí máa ń tẹ̀sí tẹ́ ilẹ̀ wọn máa fò àwọn kan bẹ wọn máa pa kó fẹsẹ̀ ni ẹtí yóò òyò kó òyìnbó máa ọ̀ọ́yà máa tẹ̀ kẹ́mẹ́ múlẹ̀ ni ṣíà àwọn kan bẹ nù wọn akọ wọn máa fò kìí ṣe pé wọn ni àwọn akọ ọkọ ẹnu lé èyí tí wọn pọ̀ náà fún ọ̀bà kó mi wà ní ìlú ọmọ àtọ́fọ̀ ní ọmọ àtọ́fọ̀ àwọn kan bẹ yìí wọn máa gbé ibi ọba yìí wọn máa gbé ẹgbẹ́ ìyíkò ti pé ẹ̀ẹ́dẹ̀sìn ọlọ́run ṣíà àwọn obìnrin wọn náà bẹ́ẹ̀ ó pé wọn ní kùkùkù ní ti ìyá jẹ wọn ìyá yìí ojú ẹsẹ̀ wọ́n sì ń kéré ìyá wọn. ṣèbí ẹ ọ̀rọ̀ bomi lọ níbi àtẹ̀jẹ̀ ni ọ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ ń jẹ gbọ́dọ̀ mi lè ní ó bọ̀dí lọ́dọ̀ ó kà sí àpariwo àdàbí mọ̀ta ni. kálá ẹ̀rẹ́gẹ́ ìnáwó ìyàrá dé ẹ̀wù ìmẹ́lì ọlọ́run bá mi ń bẹ pẹ̀lú mi àyàdéyìn èyí tí ń ṣe tí ó fi lànà tí ó ń láì orí ọkọ mi. ọgbọ́n ní ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ àbá ilé ní a ti ń fi ọ́ wà láǹkà ọkọ wọn ní pé ìyàlẹ́ ìjáde wọ̀ ní ọ̀dẹ̀ ìyá abúlé burú ìyàlẹ́ ìjáde wọ̀ ní ọ̀dẹ̀ ìdọ̀kọ̀ wí nù ọlọ́run ti sọ pé àlẹ́ àìjà fún àbúdé ibi bẹ́rù mi ń tọ́ bá ti rò sí mi ìfìsàyé ẹ̀kọ́ nígbà tí ìgbà tẹ̀ ń ṣe mí tí ìjọba ò lè mú mi. ìmọ̀ọ́nì olólùwà ti ní tọ̀ rẹ̀ gbọ́n bàbá wa ń jọ. wọn ni bẹ́ẹ̀ yàrá jẹ gbọ́ àwọn bàbá ní máa sọ bẹ́ẹ̀ ọjẹ igbó odidi igbó lọjẹ ẹ èjẹ kọ ni lọgọta ló kó ló mú yẹrẹ lọkọjà lórí rẹ o wọn mọ pé ẹnì kan ò lè dé dídí ẹdí ẹtẹ ó dídí ẹdí ẹmọ parí ìdí olé wọn jẹ mọtò lábẹ́ rẹ̀ àwọn àgbàlagbà sì gbàgbọ́ ń lò ráyè sì rí bàtò tọ́ wọ́n ní ẹ̀ka kò ní tó tọ́ ń gbàgbọ́ òfin dé èyí sì ní dídí ẹ̀jẹ̀ ó sì mú yàrá ọ̀dà ata ní ara wọ́n máa fi igbó igbó sí inú ìfẹ́ máa jẹ ẹ̀jẹ̀ ló ti jẹun igbó lájẹ ní ìka kò tẹ́ mí wọ́n gbà ní ẹ̀yìn ìbá yìí sì máa rí bàtò tọ́ èkó ó ti kí ni òfin àlàyé ìgbàgbọ́ náà ọlọ́run ni fàwọ̀ ayé rẹ̀ ó lẹ́yìn àkọ́kọ́ tó lè wà ní fún lásìkò àbọ̀nbá pẹ̀lú ọlọ́run tá a lọ wá sẹ́nu ọlọ́run kan àgbẹ̀bí wọn ìnáwó lè rí bẹ́ẹ̀ yàtọ̀ kọ́ tẹ̀lé tí ó tẹ̀lé ànábì kan tí ó wà ní ẹ̀rọ ànábì lọ ojú ẹsẹ̀ ọ̀wà ayẹyẹ la Musa àní bí afọ́kà hajar ọ̀bá àní Musa ti pàpọ̀ wọ̀ rẹ̀ ti na omi ọlọ́ni ti ti pàpà na omi fàkàyàn kúlù fèrèkè kàtàwó di láàrin ọlọ́ni àti fún orí méjì lójú ẹsẹ̀ apá bíi ó sì di òkè ìdí náà ń di òkè ẹ wá gbé irú òkúpa ẹgbẹ́ fún bàgà ẹgbẹ́ fún kìkì ọlọ́run tó ṣe báwọn tí ẹ sọ fún yín pé òkè ń dáńgbà máa ní. ara àpẹẹrẹ pé èèyàn máa ń tẹ èèyàn ṣe ni wọ́n fẹ́ ṣe ṣe ni ọ̀rọ̀ náà ti ẹ̀rí wọ̀ náà ń ta ń da afọ́nú ọjà ọlọ́rọ̀ rẹ̀ jẹ́ bọ́ọ̀sì ìntọ́ ìjẹ́tẹ̀ ẹ̀ka ìjọba bí ẹ̀kú ó tó dé lẹ́nu tó sọ fún ìyàwó ẹ̀kú wà lẹ́nu yìí ìpayà bọ̀ bàdé lóde kí ló dé àbá ó ní mọ̀ njẹ́ bẹ́ẹ̀ tán ó ti fún tán ó sì ń pèrè ní mùsùlùmí ó wá bọ̀ ó sì ní àbújá máa mùsùlùmí fún tán njẹ́ bẹ́ẹ̀ tán nítorí pé nǹkan wà ń jẹ lọ lọ́wọ́ wọ́n èyí sí ìdìbò yàn tábìlì òdìdí náà lóde mọ́ náà òun náà wọ́n òdìdí ń bàrà kan ní ìsìn ni yóò máa bí ẹ̀ka ni ẹni tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó bá tó kú ọmọ náà tó máa bí ẹ̀ka pé èyí tọ́jọ́ ká jìjì mẹ́mẹ́ ẹ ń wá nílẹ̀ yìí ló wà sí òfin a a tọ̀ fún ọ̀rọ̀ ó lè ẹ ẹ ẹ ẹ jẹ́ fún ọ̀rọ̀ fún ẹ. sọ́nà níyàn ọlọ́run ìwọ lè ní jẹun o ò sì ní tán a jẹ́ pé oore mi ò ní tán ọlọ́run ìwọ lè ní dúró sí o o ò sì ní tán a jẹ́ wípé gbogbo tí màá fẹ́ lóore yóò máa wà pẹ̀lú òdìgbére bí mùsùlùmí ṣe máa bẹ lọ́nà ojú ẹsẹ̀ omi fún ilé yìí àdébí musa lọ kí ni làwọn èèyàn ó ṣe nǹkan yẹn jẹun náà gbogbo tí wọn bẹ lọ́wọ́ lórí orin ẹ máa sọ fọlọ nǹkan má gbà gbogbo ẹ máa ń yìn jìbìtì tí bá tún rí ife tó wà wájú yìí tún padà bọ tí wọn rìn wà bá ti kú ọ̀nà bọ̀ yín wà láàyè ẹ ti torí e kí lẹ̀ wa ojú ẹ̀ tẹ̀gbọ́n ti ń fún ẹbí òṣèlú tó dì lóńgbà náà ẹbí àlọ́ ọ̀nà ti làwọn lọ́gbà tẹ̀lé rẹ̀ ìlú ọ̀bọ ọmọ mi máa bọ òrìbó náà ti là ẹnu mi ìsọdọ̀ ìlú kájú àlẹ́ bí wò dá bójú ọ̀nà gbà òye bọ́lá fún sọ̀rọ̀ ilé ló ń jẹ òun ní bí ẹ̀rọ ojú ọ̀tà rẹ̀ ti lọ jẹ̀mọ́ ìta lọ́lọ́ tó bá àlejò wọn ta kú wọn ni. wọ́n wá dé ìparí náà ẹnì kọ̀kẹ́ ìlú wọn ó ń kú òmù omi wọn ọlọ́ni wọ́n kọjá ń bẹ̀ ẹ̀rẹ̀ òyìn ẹlẹ́fẹ̀ ìtàlí odò tọ́jú ọgẹ́gẹ́ bẹ̀ òòrì fẹ́wọ̀n ọlọ́ọ̀rí òní bòní ọlọ́ọ̀ sì fi la ọ̀nà kì í wá sọ̀nà pé mo ta yẹn dáhùn yẹn méjì káàkan ó fèsì káwọn máa bá a jà lọ káàkan ní yẹn máa gbọ́ mi ẹ ká máa gbọ́ fọwọ́ káàkan máa gbọ́ sí pé omi ò kú ọlọ́ọ̀ sílẹ̀ ọlọ́ọ̀ ìwọ ní o ọkàn ló ti balẹ̀ sí ọ ní ìpínlẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ́pàpọ̀ ọlọ́ọ̀ ìwọ mu ní o wàlẹ́ ọ̀kà tó balẹ̀ jọ ọlọ́run ìwọ mo ní o wàlẹ́ ọ̀kà tó balẹ̀ jọ ọlọ́run iná ìlú o subhanahu wa ta'ala jẹ̀mọ́ sọ wà bá pẹ̀lú agbára olóhùn ọba yìí kéèyàn wá gbé fẹ́jì ọ̀sẹ̀ ọwọ́ ń wẹ̀ ń wúwo lọ́jà tí wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀ kí ló fẹ́ gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kí ni kan ọmọ kan tó ń jẹ́ wàhálì mẹ́lẹ̀ ọmọ tiẹ̀ náà ti bímọ nílé kọ ìyàwó ọmọ rẹ ọkùnrin náà ti bímọ ẹ̀yọ́ ọmọ wa gbé sí ìjọba ah, ah, ẹ má bẹ̀rẹ̀ láǹkà tẹ́lẹ̀ ọmọ ọ ah, ẹ má bẹ̀rẹ̀ láǹkà lè gbiná. kí ló ká lòun ń bi pé àárín orí ọmọ máa kí ló kí ló kà náà ẹ wá dá fọ àwọn tẹ̀ ń gbó kọ wọn lánàá nà àdàmà lónìí orin wọn ní bẹ́ẹ̀ àná àti ẹ rí ayé lọ́nà àlàyé wà lóòtú fún wa bẹ́ẹ̀ bá ti ráyé tó bẹ́ẹ̀ ni ó ti wẹ̀ wáyé. àtúntò ẹni ní o kò sí ẹni ní o ebi fún ọmọ kọkọ ní mú ọtí ẹjẹjẹ ẹjẹjẹ rẹ ilé nǹkan bẹ́ẹ̀ kọkọ rẹ ní bólú ají lọ́gàgà ibi tẹ́lẹ̀ àti ti láti àtúgbà ìmọ̀ yí ọdún ẹlòmíì ti dá lẹ́yìn bẹ́ẹ̀ nínú wọ̀rẹ́ wọn rẹ lọkọ̀ ó kò ní òkè báyìí dáa kí làwọn aládùúgbò olórógbò láì jẹ́ pé wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọn ọ̀kan máa tẹ́lẹ̀ lọ́kọ̀tẹ́lẹ̀ wọn lẹ́nu wọn gbọ̀pá kó tó lójú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ wá bá wọn á mọ̀ tẹ́ ń jẹ tí a fi wá tó bẹ̀tẹ̀. ṣùgbọ́n ìgbà tẹ́ ọ̀lọ́ ni pé ìtẹ̀lé wo ìfọ̀kànlá ìwọ lóko kéèyàn múra kó lé pé ọ̀sẹ̀ ah, jẹ́ kò mọ̀ sí ìwẹ́ kò sí àrẹ ibi bí àfẹ́ mọ̀lọ ìgbó máa ìdẹ́ bẹ̀ ó ti kẹ̀kẹ́ wà lẹ́yìn òun ìfà kò sí lẹ́wọ̀n lọ́fà ni o kò ọ̀wẹ̀ wọn ayé ni o ẹ wá sí àwọn tí wọn ò fà kiri ayé ẹ sì ẹ kalẹ̀ wà lẹ́yìn òtún rẹ gómìnà wa tó pọ̀ mẹ́rin ọwọ́ sọ ọwọ́ mú ti wọ́sọ yìí kọ́sọ̀ fún ọ̀fẹ́ lọ́ra pákó lóòrò kọ́kàn sí wọn rọlẹ̀ jẹ́mọ́ èmi àti yóò sí lẹ́wọ̀n wọn lẹ́yìn àti ní àtìlẹ́láàbíà fábì fábì fílì ọ̀pá wọn rẹ àdéhùn wa tẹ́ ẹ máa tún máa ọ̀rọ̀ yìí ìdí ká wá kọ́ pàdé fún bàtí nìyẹn nígbà tá a wá sí ká ànábì wàláyé ìmọ̀lọ́ni ọ̀hún wàláyé ìmọ̀lọ́ni ànábì sọ́nà lọ́wọ́ àìsàn àyè ìmọ̀lọ́ni ànábì ànábì sọ́nà lọ́wọ́ àìsàn ọwọ́ ń kọ́ ìyàbọ̀ ó ń bọ̀ àgbàmọ́kà ó ń bọ̀ àgbàmọ́kà bẹ́ẹ̀ láti bàní lẹ́yìn òkú báyìí àwọn bàní lẹ́yìn tó wọ́n pa ẹnìkan ní ọ̀rọ̀ òkú báyìí fáájú tó tóbi tó wọ́n gbà sílámù lára àwọn aláàfin sẹ̀ láàrin wọn ni o. àwọn ará òkú báyìí àwọn wò pé ànábì ní ìsìn inú wọn mọ́kà ìtọ́fẹ́ mẹ́lọ́ ọlọ́kà àtẹ̀ló sẹ́ni gbogbo táwọn ọ̀fẹ́ ti ń mọ́kà fáájú káwọn bí òkú wọn bú rẹ̀ ẹ̀jẹ̀ ti tẹ̀sán ní o èèyàn wọn ti ẹ̀ pa ẹ̀jẹ̀ ti tẹ̀ wẹlẹ̀ kápánú àwọn bàbí lẹ́yìn fún náà bí ẹsẹ̀ pẹ̀lú kan wa àwọn kò tó àbá tẹ́lẹ̀ gbogbo bá a lẹ́sẹ̀ àmàlẹ́ kan tó bá tẹ́lẹ̀ pa dáa àwọn tí yóò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ kàn tètè wọ́n ká á níbi ni. èyí fún wa èyí fún wa kọ́tìn ọmọ ọ̀fọyẹ ọmọ gbẹdẹ òkè ní wì kí ni sẹ́yìn náà. àwọn yóò bá bẹ̀rẹ̀ kó الجمعة لم تحل في الوهم لم تحل لآد كان قبلي ولم تحل لآد بعدي وإنما وحلت لي ساعة من النهار في الوهم وإنما وحلت لي ساعة في هذه النبي مين كانوا تقول قاتلكم بدو كني كما يدعني من من المكان آه كني زينا إن الله حرم أكا فهو الله من المكان مطني هو يوم خلق السماوات والأرض لا تقول أن تسمع كلي ولن المكان wọ sáyìn rẹ odi wọn wọ kí ni fi wọn wọ tó ní wà ábàtà ànyà àlùfẹ́ yìí ṣé bọ́ọ̀lù wọn bá yìí ò jẹ́ kí èèyàn wọn bẹ̀ bẹ́ẹ̀ fún ọwọ́ àwọn kaba fún màtàlátọ̀ àléhà rọ̀túnra wọn lọ́mìnì ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run ní ìyànnà bíi lónìí kí n kí ìṣẹ́jọ́ nìkiri wàá ti fún ọ mọ̀ wá mọ yọ̀ǹda fún ọ ọ̀gbàmọ́ká fún ọ tó náà ti tó náà ọlọ́run ní ìrìn ànábì tí à ń bá ń bọ̀ mọ́kà kẹ́lẹ́ ti pẹ́tipẹ́ ẹ̀ ẹ́ mú ìdá yín ẹ̀ ẹ́ kìbọnú àkúrá yìí ẹ̀ ẹ́ kòmọ̀ra ẹ̀ ẹ́ mà bọ̀rá yìí ẹ̀ yẹ kọ́ gbọ́dọ̀ gbẹdọ̀ òkè mẹ́ ẹ̀ yẹ kọ́ ọ̀bọ̀n ọ̀dẹ́wò èèyàn bọ̀rọ̀ bọ̀ bọ̀lọ̀ èèyàn bọ̀rọ̀ bọ̀bẹ̀ lọ ní mò lọ pé à ìjọba gbàdá fún un kó ọ̀bọ̀n ọ̀dẹ́wò ẹ̀ wípé ẹni bá dojú ìjà kọ wà nàbí ìwà nàbí rẹ̀ kéè ní kọ́ ayọ̀ ládàá o ṣùgbọ́n ń bá gbéjà wá mọ́ yọ̀ǹda fún ọkọ̀ ọdọ́wọ́ padà fún ọ kí ìsìgbà kí yọ̀ǹda rú ẹ̀yìn. àdébì ni èmi náà ṣe wọ́n yọ̀ǹda fún wọn ò yọ̀ǹda sáájú rí wọn ò sì fún yọ̀ǹda ẹ̀ mọ́ lẹ́yìn ìyá nàbí. táwọn náà fún wọn yọ̀ǹda fún mi wà lóòótọ́ iná ojú ẹ̀fí ọ̀dá fún mi nínú ìwáyà nínú ẹ̀gbọ́n ọ̀gbọ́n bò ọ̀dà fún abúlé táìmù yẹn àmà ṣùgbọ́n owó tó nù ahmed àwọn àmà táìmù kí náà ní táìmù náà ní dókítà bí mo mẹ́ka o ọjọ́ nìkan náà ní kòkó méjì o àlùfáàjì àríyọ́ngbọ́ náà lọ́hùn wípé àkùbá àti wọlé kí ó dìgbà tí ó rọ̀ ọwọ́ ọ̀dọ́ náà lọ́hùn ọlọ́ọ̀nì rí mọ yọ̀ǹda fún ọkọ̀ ògbédè òkè mẹ́ka kẹ́ńtọ́ bá dojú ìjà kọ́ nígbà tí mo sọ pé kò gbé òkè tó ọjọ́ tó wọ́ bẹ̀ yìí bí àlùfáàjà ti yọ yìí mo yọ̀ǹda fún ọ mo wá yọ̀ǹda bí ẹ bá ń bọ́jà máa bá ìjà tó bí ẹ ń bọ́jà máa tí ò bá ti wọ̀ pẹ́rẹ́ tí ó bá tún bọ́jà kò kéde ẹ̀bọ̀n náà pé èyí tó bá tẹ̀lé yìí rẹ̀ èyí ọlọ́wọ́ bọ́ àjẹmọ́ ah, ẹ máa wo ọ̀wọ̀ látọ̀nà àpàpàrà àdébìnrin láre máa bá ti ti ń bọ̀ náà ní maka náà wọ́n di àdébí rẹ̀ wípé àyìnà tẹ́ǹzìrì yàrá àtẹ́ǹzìrì bí dárí kan àyìnà tẹ́ǹzìrì bí maka ìyá ti sàfúlàm níbo lọ́ sọ̀kalẹ̀ sí níbo lọ́ nínà ń bọ̀ ní níbo lọ́ fẹ́ kẹ́rù tẹ́bí ilẹ̀ yìí náà ló ń dè sí Usama bímọ. àdébí mi ọ̀ níbo mo fẹ́ dé sí wọ́n ń tàbí kàlà náà àfihàn lèdè báyìí wọlé àbúrò akílù òun ni àkọ́bí àbú tọ́lì àbú tọ́lì bò ẹ̀gbẹ́rẹ́dẹ́ bàbá nàbí bàbá kan náà ìyá kan náà akílù yìí òun lẹ̀gbọ́n òun ni àkọ́bí fún àbú tọ́lì bò yẹn ṣùgbọ́n nígbà tí àbú tọ́lì bò tí ó bí akílù ojúmẹ́tì ni wọ́n àfi ànábì kírímù ànábì ni ojúmẹ́tì ànábì ni. òun wá bímọ mẹ́rin àkínú bí àbútọ́lìbù bímọ mẹ́rin ọmọ ọ̀kọ́ ọmọ ọdún mẹ́wàá jura wọn lọ ọkọ bí àkínú lẹ́yìn obi tọ́lìbù tọ́lìbù ti ọdún mẹ́wàá jùlọ lẹ́yìn tọ́lìbù obi jáfà jáfàrù fi jụrụ ali ali a bá wá sọ ni. ọdún mélòó ni ó wà wà láàrin ànábì àti ali káàtì yíyà nínú àwọn afáàfi máa sọ wípé dókítà ànábì ń sin Fátímà fún ali ànábì náà ni bàbá àyàwó ó tó ń bàbá ọkọ èyí ti máa ń lọlé ọkọ ètò ọfẹyàwó ọkọ mà sọ̀rọ̀ wa sọ̀rọ̀ de wọn sọ̀rọ̀ àwọn àrè àkíyèmí bá nàbí ìfẹ́ nígbà tí ìsìlámù dé ànábì ti gba Màdínà lọ torí pé ọ̀dọ́ rẹ̀ ni jáfọ́rọ̀ àti ali ń gbé àbáàtù olówó àkílù àti tọ́líbù sọ́dọ̀ àwọn tá lọ ojú ẹsẹ̀ àkílù ní gbogbo ogbó tí ànábì náà ní àkílì ànábì wọn gbẹ́sẹ̀lé ọ̀tá gbogbo ẹ̀ ànábì wọn ń bọ̀ padà sí maka ó wọn náà gbogbo ló dé sí tẹ́bí lẹ́yìn náà ló dé sí ànábì ní ọ̀ níbo la wọn fẹ́ dé sí àkílù ti ta gbogbo dúkìá àtàmì ìgbà padà lọ́wọ́ àwọn nǹkan ẹ̀wọ̀ orí ọlọ́run àti kéèyàn ló fa ìbú wọnú ara wa ẹ sọ fún gbogbo àwọn baálẹ̀ gbogbo àgbà bá dé baálẹ̀ ní ẹbí wa tẹ́nìkan ní ìbú wa bẹ́ẹ̀ lọ rèé kalẹ̀ ọ̀tà lọ́nà àbùkù kò lè mú jẹ́wọ́jú ọ̀nà ṣùgbọ́n tó bá ti ta ẹ̀ gbọ́dọ̀ gbàmọ́ tẹ́ ẹ bá ń gbà ìbò wọnú ẹbí nítorí pé ẹgbẹ́ kan èèyàn ẹyẹ mi ẹjọ́ ẹyẹ mi ọ̀kan yìí ilẹ̀ fẹ́ fi ìyá rẹ̀ jẹ́ ẹlòmíì gbogbo tó bá fẹ́ mú ètò gbogbo ẹbí ní òmù kí lè rí wa anábì ọ̀wà dáhùn anábì ní kíra wọn táwọn àgbàlẹ̀ padà ní àlébà padà anábì wọn àgbà lọ́kà bí ìgbà tí wọ́n sọ wípé ọba amẹ́ríkà tí wọ́n bí wọ́n gbé fún fifteen days àwọn bí wọ́n gbé àdúrù àdúrù yìí kí wọ́n á ní ọ̀gẹ́gẹ́ tí wọ́n bá nàbí kọ́lé ni wọ́n bá nàbí kọ́lé ọ̀dúrù bàtìlẹ̀ wò káyìmá wọ́n wá bá nàbí tàtẹ́ǹtì bíi kanopí odidi ẹ̀ńtọ́ wá gba ìlú kọ́lọ́ ń gbà lù fún ànàbí wọn pa bẹ́ẹ̀ tẹ́ǹtì torí kọ́mọ̀bà àgbálẹ̀ rẹ̀ tí ẹ ti kà pẹ̀lú mi kọ́mọ̀bà àgbàkàrà lọ́wọ́ ń tọ̀ kéèmù wọn mọ̀bà wọn náà wọn ju wọn wá ń ṣe bó ṣe wọ̀ sallallahu alaihi wasallam àlẹ́bí náà mọ̀ wọlé ọmọ kọlé ọlọ́wọ́ ni wà máa ń dakọ́lá o kí á nà á nà. ẹ má ti wọ ìwọ tí wọ́n ti èmi ọlọ́wọ́ bá ó ti dé nìkàbá ó ti dẹ́ni ìfọkànbalẹ̀ tipẹ́tipẹ́ béèyàn bá lẹ́nu tó pàpà béèyàn ta títí wà bí ogún ọdún tọ́wá rí nínú kàbá nìkàbá sí ipò ọlọ́run yóò máa wù báyìí títí tí ebóde wọ́n máa wù báyìí ẹwọ ìmọ̀ náà torí pé lásìkò ọ̀kadà náà bí àbá rẹ ẹnìkan yọ owó mẹ́yàn lọ́nta wọ́n wá kẹ́lẹ́ wọn nù kábà ọ̀gá ọ̀gá ọ̀bẹ bí o ti máa wòye kò sí ìrẹsẹ̀ o ti pé àyàfi ẹnba dáná bẹ gẹ́gẹ́ ẹnba dáná bẹ bí àbá yọ owó mẹ́yàn lọ́nta ibẹ̀ náà wọ́n ti wọ̀ pàtó tí sòfì ọ tó tẹ lu ọ tó báyìí ọ̀ làyé àti lọ́dọ̀ náà jẹ̀máà ilé yìí anabi wa nya o ni laakazalu umati bixayin umai umai ẹ̀yin musulumi oore Ọlọ́run ni kó lọ́dọ̀ yín gbà kọ kan máa abdul muhammad bayi gbogbo gbàtẹ mùmìnì bá ti ń pọn ní ilé tí ó sì ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ wọn ò máa tagbó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò máa mú sìgá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò máa mú sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò máa jẹrẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn rí ọwọ́ wọn sì ń bá lọ pẹ̀lú ọwọ́ náà àjẹpé ẹgbàá pé ti kú lára nígbà tó mùsùlùmí ti rí léèké orí ọlọ́run tó náà kú lọ́wọ́ tí èpo tí èpo tí èpo tàn à ń gbé ọ̀sọ̀rọ̀ nígbà kan sọ rẹ̀ gbogbo ẹni tó ti rí ilé o ọlọ́run bá ní kíkẹ́ rẹ̀ bá wọn ni gbogbo ẹni tí ò tí ì rí jẹ́ orí wá kíkẹ́ rẹ̀ bá wọn náà nì wọ́n àjọ kan sọ rẹ̀ àwọn èèyàn lọ rẹ̀ wo búdà nínú búdà yìí ọmọ bíbí india ni ṣùgbọ́n àti kékeré lè sì fi kó sí la ó kàn lè fún lé lójijì ìjọ mi yọba gbọ́n mi gbé ó lè bórí àpáta kan ní ojú kò yé ti rẹ seven days kò ní í jẹ kò ní í mu. jẹ̀mọ́ àgbọ̀n yẹn kulẹ̀ tó di padà gan tí ò lọ ilé ojú ni yẹn kan tẹ̀sán yẹn mẹ́rin ká tọ́gbẹ́ ọjà táyà ó rí ìkúrì búdà ìkúta àwọn ẹ̀ lọ bàbá ọ̀dọ́ rẹ̀ wọ́n ti àìwá wọn kọ́ ilé fún sí ètèlé kékeré àwọn kẹ́lẹ́ ń pò yìí bẹ̀rù ṣé ń yípo bẹ̀rù bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀rẹ́ ìgbà ibi abúlé tó wà ní ìṣèkò kọ́ níbẹ̀. jama méjì wà ní gbogbo mùsùlùmí tí ń lọ sí kaaba igun kan wọ́n rí sílé agbára pé àfẹ́ lọ gbàgbára àfẹ́ lọ rú ara wa. kọ́dọ̀ ọlọ́run tí wọ́n wà lọ bẹ̀rẹ̀ kò lẹ́nu wọn ẹnìkejì ni pé wọ́n rí ilé ìbàdà téèyàn ti gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run igun kejì ni ọjà wá o wọ́n jọ kọ̀ọ̀kan rẹ̀ gbogbo ẹjọ́ tó fẹ́ lọ jẹ́ká wa náà ò ní lọ gbogbo ẹjọ́ tó lọ tó fẹ́ lọ jẹ́ àtúnni lọ gbogbo àti àti ìlọrí jẹ́ká lè dé bẹ́ẹ̀ káfí ẹ̀ lè mọ̀ wípé lára àwọn tó ọjọ́ mọ́ sí ìyọ̀nà kan náà fún mi wọ́n rọ́pò kẹ̀yà kọ́mọ ẹ̀ṣá wà ta òun lọ́dọ̀ wa báyìí ọwọ́ ń tẹ̀ta nígbà tó ní kí ànábì Ibrahim ọ̀kọ̀lẹ́kọ̀ ọ̀rẹ́ àwọn akọ́kọ́ yìí ẹgbẹ́ òun ká mọ fẹ́ gbèǹdé ní sèǹtì mo kí ni kankan bì ọ̀rọ̀ ní sórí kí wò pé o ò lára o báwo ni wọ́n ti jẹ́ pé tí wọ́n wà bí fi hàn lẹ́kọ̀ọ́ wa abẹ́rẹ́ náà bá ti ní ó ń sọ̀tò wípé ńlá ọba kọ́ nǹkan bá ní abẹ́rẹ́ tán ọmọ bàbá yìí ti kọ́lé ká o káwọn jíìrù ọ̀yà wa máa bẹ̀rẹ̀ òwò ọlọ́ni ká máa bẹ̀rẹ̀ òwò abẹ́rẹ́ náà bá ti ní jọ́nà lọ gbogbo ẹni tí ó fojú kẹlẹ́ o àtọ̀ wá ń dà nínú àtọ̀ nínú àtọ̀ nínú àtọ̀ nínú àtọ̀ nínú àtọ̀ nígbà tí wọ́n ti bí òǹkàlùkù ń dà òǹkàlùkù ń dà ló fi jẹ́ pé agbára kéèyàn ti lọ kèéfì ìṣòwò ìbéèrè kan ti sáájú pé sẹ́ńtìọ̀ àwọ́pọ̀ ni o ah, máa wọ ẹ̀fọn rẹ wọlé sẹ́ńtìọ̀ ẹ ah, ọlọ́gbọ̀n fún ẹni ọwọ́ ọ̀pọ̀ ọlọ́run má yọ alẹ́ bẹ́ wọ́n jọ pọ̀ tó rẹ má yọ alẹ́ bẹ́ o má yọ alẹ́ bẹ́ o àti odidi ìlú tí fóòkù lọ bẹ̀ wọ́n odidi ọ̀sẹ̀ bíi méjì ní àlóun bẹ̀ wọ́n á kọ́ fáwọn èèyàn fíléèjì ni wọ́n á bàtà oúnjẹ nkankan inú wọn ti wá dùn gbà tẹ́gbà nígbà wá jẹ́ ìdí ọ̀sẹ̀ méjì àwọn baálẹ̀ tó kù gàǹtà ẹ̀tọ́ jẹ́ olórí ọ̀rọ̀ fún fún wa yá ẹ̀yìn ara mi láti bí ọ̀sẹ̀ méjì kí láti fi àkúni ní ẹ̀ ti dọ́dọ̀ pọ̀ ó ní ẹ máa kọ́ ká ẹ̀ àpọ̀ fún ọ̀rọ̀ oúnjẹ bàtà oríṣi gàǹtà ó kù ní kí ló kù kù tẹ́fẹ̀ẹ́ ká ti fi wọ́n ní àtẹ̀síájì. wọn ò dájú ìrìn kẹ̀kẹ́ lára wọn tí a bá tẹ́lẹ̀ fún olóògùn kulẹ̀ yìí. kẹ́sẹ̀ kẹ́ wílò abẹ́rẹ́ tẹ́lẹ̀ lọ́rùn ní wọn àgbẹ̀ ti hajj ọ̀rọ̀ ìwọ ló tẹ́lẹ̀ fún ànábì wọ́n jẹ́ àkúlẹ̀ yẹn ànábì lẹ́yìn wọ́n lọ́jọ́ kan sọ̀rẹ̀ jẹ́ àwọn àwọn ìṣẹ́ ọmọ bàbàrà lẹ́nà ìmú adébẹ̀ lẹ́yìn ọ̀tàlà àti à wọ́n lọ́jọ́ kan sọ̀rẹ̀ àti hajj ńlá tọ́jú hajj àti hajj kékeré tọ́jú èèyàn ló ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ bẹ́ẹ̀ ni tí ìsọ tí ìsọ ó ti tẹ̀lé tàbí ẹgbẹ́ sọ èyí tí a ti wá sọ̀rọ̀ sọ ńkọ́. ayé ti fìtọ̀ jẹun ẹ̀ ti lọ mú lọ àwọn bàbá wa máa ń sọ pé ẹni ọba dákẹ́ tara yóò bá dákẹ́ kàbá mi jẹ́ bẹ́ẹ̀ o tí wọ́n tẹ́lẹ̀ tẹ̀lé gẹ́gẹ́ ẹ̀ ẹ̀ yẹ́n mi náà bẹ́ẹ̀ ní wà ní àtẹ̀mí lọ ní ìsìn àtẹ̀mí lọ wàláyé nọ́mbà jìkan ní lọ wa ọgbọ ọkọ kan tó ń lùtùmọ ẹlùgà ilẹ̀ ni wọ́n lọ rà ilé ìwọ parí ó di owó kan lọ́kọ̀ ọmọ kan pé èyí ó wà fọ́tò mi lọ lọ mọ́kà ń kú wọn bẹ̀ ni bọ́lọ̀ nǹkan ilẹ̀ ìlú ìjọba wàláhi wàlá ájì àti umrọ pé Ramadan àti ájì àwọn yóò ti lóko ìlọ́pà èrò tí ń bẹ́ńlẹ̀ ọlọ́run yìí ti kékeré o àwọn èèyàn tó bùkátà lọ́wọ́ béèyàn bá jókòó elójoko tiẹ̀ àwọn èèyàn kàámà bò tiẹ̀ máa fọ́nì kan tẹ̀gẹ̀ pé kiri yẹn ó tiẹ̀ mà wà lẹ́ẹ̀kọ̀ mà ìwọ́n ti kú sáà ti mìtì òní láyè wọlé mọ́. ti máa wọ́n bí omi ni ọlọ́dà kàkànú wa o nínú ẹni tí ó ti yàn ìjà fọ́rọ̀ rẹ̀ fọ́rọ̀ yóò ti wá dáàbò tí ó ti bàjẹ́ fún mẹ́jẹ̀ àwọn àfẹ́ o mẹ́jẹ̀ àrí ọfín o mẹ́jẹ̀ kò sọ̀rọ̀ mẹ́jẹ̀ àjọ rẹ̀ èso la hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal-ard wa ja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن ولكن عذاب الله شديد أمة الإسلام الله سبحانه وتعالى يخلق ما يشاء ويختار ما كان لعباده الخيرة سبحان الله وتعالى فإن الله سبحانه وتعالى خلق أياما عديدة وقدر بعض على بعض وخلق شهورا عديدة وفضل بعض على بعض وخلق عقل عديدة وفضل بعض على بعض فإن الله سبحانه وتعالى اختار مكة من بين المدن كلها وجعلها أم القرى قال الله تعالى لتنذر أم القرى ومن حولها وبهذا حرم الله سبحانه وتعالى مكة المحرمة يوم خلق السماوات والأرض حتى لا يحل لأحد ان يرفع في السلاح للقتال ولا يحل الان الرسول صلى ولا بعده لذلك كان ربنا سبحانه وتعالى يدافع عن هذا البيت حين كان اهلها كفارا وقد جاء هذا في قصه اصحاب البيت قبل مولد رسول الله صلى الله عليه وسلم فان الله سبحانه وتعالى حمى مكه حمايه عظيمه لما اراد الحبر الحبشي ان يهزم الكعبة المكرمة فإن الله سبحانه وتعالى حدث عن مكة الفيلة وصدعوا عن خراب هذا البيت فإن الله سبحانه وتعالى أهلك أبرح وأهلك قومه وعلى هذا يشير ربنا سبحانه وتعالى بقوله في سورة الفيل بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طير الأبابيل تروي بحجارة من سجيل فجعلهم كأصل معصوم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله واياكم بما في من مدك الحكيم اقول ما تسمعون استغفر الله العظيم لي ولكم فاستغفروه انه الغفور الرحيم فإن الله سبحانه وتعالى قد جعل من دخله آمنا وكان يحمي أهله وكانوا كفارا قال الله تعالى قال المسجد لهم حرما آمنا يجرى إليه ثمرة كل شيء وقال الله سبحانه وتعالى بأنه جرى آمنا بيد أنه يتخطف الناس من حولهم وما هذا قاهرا ما قار هذه المدينة وغالب ما تغلب على هذه المدينة قط وإنما كان حماية الله وفي رعاية الله وفي حفظ الله نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يعرف لهذا البيت شرفه وعزه وشأنه ونسأله سبحانه وتعالى أن يكرمنا بعودة إلى هذا البيت بعد عودة عودة بعد عودة عودة بعد عودة ومن لم يحج هذا البيت ولم يحترم في هذا البيت أن يوفقه الرحمن وأن يوفق الجميع لما يحب ويرضاه وأن يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر اعداء أداء الدين اللهم ربنا دمر اعداء أداء الدين من اليهود والنصارى والكفرة ويصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم عليك بهم أجمعين فإنهم لا يجوزونك اللهم ربنا واحفظ صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا يا أجود الأجلين ويا أكرم الأكرمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه الناس ملائكته وفرق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المخلوق القائم في مقرة الطيب ثابتة من نقي الصلاة عليها خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا